إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد أن لا إله إلا الله ولي الصالحين واشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد لين تبوا فمولون وبا سبحانه وتعالى أتريك يلوم وجلال فنبي محمد صلى الله عليه وآله وسلم ọba في tún fi ọlá rẹ̀ àti kẹ́ rẹ̀ sẹ́wà kò di àkókò yìí tí ààrẹ ń di 21 lónìí abáwọn bẹ̀rẹ̀ rẹ̀ láyọ̀ àti àlàáfíà abáwọn ọwọ́ kẹta rẹ̀ náà lámúlé ní àdọ́lọ́ subhanahu wa ta'ala ẹ̀mí tó rí bẹ̀rẹ̀ tó rà ní jí orókùn yẹn mọ́tà ìgbàlíbàdà fún wa mọ́tà ìṣe ilé ní àgbàwọn fún wa lókè ìpìláyé gbogbo ògbà tásìkò ọba tó sí yá tán lórí ìsìn lọ́run yá tán lórí kòfin ọlọ́run ọba náà ìlàlá ìlà ìlàwọ̀ àyíwá lè wọ́n tó lè mọ́sùlùmá ọmọ ìyá mi bẹ̀rẹ̀ nínú ìsìlámù nítorí tó yẹ ká fẹnu kàn nípa ìtúrọ̀ máwẹ̀ ife fi Ramadan na qira'ati al-Qur'an gbìyànjú lákàkún nínú Ramadan lóòótọ́ ni òkúdú ọjọ́ mẹ́wàá lọ ọbọ́jọ́ mẹ́sàn-án bá jẹ́ twenty nine thirty júmọ́ wá á wà ní twenty eight yẹ sátì níjọ́ sátọ̀dé níjọ́ kejì àwọn òdì 29 nine bóyá lálẹ́ sátọ̀dé yẹn wọ́n bá rọ́ṣù aṣọ́dún ìtúná àwọn níjọ́ ahad tí ò bá rọ́ṣù a jẹ́ pé oṣù yóò pé ọgbọ̀n nìyẹn mọ́ndé ó mọ̀ níjọ́ ìtúná àwẹ̀ ajá ọjọ́ àwọn nǹkan tá a máa ṣàlàyé yìí tá a fi ṣe dáadáa bó ti yẹ kárí ṣe ọjọ́ kẹwàá kejì náà ó tún lọ mọ́ wa lọ́wọ́ náà bẹ́ẹ̀ ọjọ́ kẹwàá ti parí ẹjẹ́ àgbìyànjú ọmọ ìjọ bọ́ wa lọ́wọ́ kí ni nǹkan àkọ́kọ́ ìrọ̀ àti kùrọ̀án ìmọ̀ nǹka kùrọ̀án tìláwà rẹ̀ ṣíṣe ìmọ̀ ìtumọ̀ rẹ̀ wò ìrònú sí ilé àwọn ọmọ wa bí àmàrà fún àtúnṣe wípé a lè ṣùgbọ́n àmà tí wọ́n kà ń kà wọn quran kò sí tó burú ká ní translation copy of quran lẹ́gbẹ̀ẹ́ yorùbá ni tó bá yẹ yorùbá la máa ń kà dáadáa ti ni tó bá yẹ pé yẹn la máa ti ń kà á láti máa wò túmọ̀ rẹ̀ bàbá ti ń kà á láti máa wò kò dáa kódà kò gbòyàn rárá ó tẹ́yàn kìnnì yẹn jẹ́ mùsùlùmá tó mọ̀ a sọ̀rọ̀ híhà híhà yẹn ẹ̀gbọ́n ọlọ́run bá ní ṣùgbọ́n ká kí inú kò jẹ́ kí gbọ́ lọ́lẹ̀ yẹn jẹ́ ọmọ mùsùlùmí ọdún mẹ́wàá àkọ́kọ́ ń lò ní islam ọdún mẹ́wàá kejì ń lò ní islam ọjọ́ orí ọjọ́ orí rẹ̀ kẹrẹkẹrẹ nǹkan ọmọ forty years à kán wá ní púpọ̀ pàtí ìlú ka Quran ó bóyàn kù ó bóyàn kù torí wípé tó bá yẹ téwèé náà lèèyàn bá ń kà téèyàn ọdún mẹ́wàá àkọ́kọ́ tó fi ń kàwé ọdún mẹ́wàá kejì tó fi ń kàwé kán wá ní wọ́n reading kán tún wá ní mọ̀ wí kà jáde àwọn ọmọ wa tá à ń bí kán tó reading pass yìí ti ń yé wọn nínú tí kátó wá sọ ka àwọn tá ìyá wọn ẹja gbìyànjú ilé ike o bá ti ń ké Qur'an bá ti ń kà á tí ó dùn ó láhán dáadáa tí èsì kíkà èsì tó ìyẹn lè yàn kà tí ó tún máa gbẹ̀ṣẹ̀ ẹja ká ní máa. ọ̀nà kejì bí bá ti yìí tábà tí láǹfààní yẹn ìmọ̀ gbọ́ Qur'an tí sínú Ramadan á ó ṣe kókó mùsùlùmí ó ṣe visitation of Quran ló yẹ ká máa gbọ́ ọ̀rọ̀ ẹ̀ gbogbo ìgbà tá a bá ti gbọ́ lecture nínú àwọn fóònù wọn yẹn láti máa gbọ́ Quran bọ́dọ̀ wà advisable pé ta bá láǹfààní àti máa lo àwọn ìjókòó báyìí nínú Ramadan tá a bá ti gbọ́ sétí tá a wà present ibi tí wọ́n ti ṣe àwọn àlàkọ́ọ̀tì wọ̀nyí àbùkátà ti ká tún gbọ́ lecture nù rédíò àbí gbọ́ lecture nù kíní kan máa tí ò bá kan pa ṣùgbọ́n tó kan pa jùlọ ònìjà máa gbọ́ Quran oṣù kòránù lélẹ́ yìí bẹ́ẹ̀ ni ò bá ráǹfààní kó ráyè fún kòránù oṣù yìí kò dájú kó lè ráǹfààní fún máa ń tó sùn ìbálọ̀ oṣù tọ́lọ̀ ọba sọ kòránù kalẹ̀ gan lára tó gbọdọ̀ fojú tí ọmọ ìyá rẹ̀ nínú Islam ọ̀sọ̀dàkọ́t ìmọ̀tọ̀rẹ̀ àánú ó ṣe kókó máa ti sàárà fáwọn èèyàn ní oṣù yìí púpọ̀ àná sallallahu ní náà bí ṣe ẹlòmíì ní à ẹlẹ́sà máa tọrẹ àánú fáwọn aláìní oṣù sí ní tí mo ní èèyàn tán ànábì ní ẹja wá sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run kò ní iná kódà bó jẹ́ pé awọ ẹ̀ làbí bàbá ńlá làbí dùn méjì awọ ẹ̀ kankan bún ó fẹ́ sínú làbí kan sólè ní lọ́wọ́ kíyàn sì pátí méjì kíyàn fi láàbọ̀ rẹ̀ ọlọ́run lè wò lára kó sọ ìkó òun yà náà ó tún lè wò yóò lára gan náà kó rọ̀jò kẹsí inú téèyàn ṣe níṣẹ́ ẹjá gbìyànjú ẹjá fi kọ́ra. ìmá ẹjá dún ní náà mùsùlùmí nínú bàbá ń sọ̀rọ̀ wípé bóyá wọ́n ń ké wúgùn lórí irun ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì a máa complain èmi ò retí kẹ́ni tó bá jẹ́ ọ̀dọ́ lóbìnrin tí ò sí pé bóyá ó lákòókò sí kejì tí ń dààmú ẹ̀ kó máa complain ìdí rèé tó bá ti tayé náà ni a ń tò atm ibi tí bá ti pọ̀ ń lò so kí wọ́n ló dé táà ní èdè fọ́lọ̀ nínú oṣù yìí láti kírun tààrọ̀ wẹ̀ táà mọ̀ kó tó sì bá ti lọ tán àdákí ló kù ní ìrùn táǹkì lálẹ́ ìsìláàmù sí lófin kátólà ń jíjẹ náà papọ̀ ní ìrùn náfílà alẹ́má bákan náà ojú tó tọ̀fíìrù sọ inú ìmọ̀ iṣẹ́ àwọn aláwọ̀lẹ́nu iṣẹ́ aláwọ̀lẹ́nu àti fẹnu kanáà lẹ́ẹ̀kan bó ti wù ú máa kódà lẹ́nu oúnjẹ tó fẹ́ jẹ náà tí wọn náà bá fún amọ̀ fẹ́ nìkan bẹ tó já láwọ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ tí ó sì ní ẹjọ́ fi ṣìnà òwe lára bẹ́ẹ̀ wà bẹ́ẹ̀ ni ẹjọ́ lọ́ọ́ bá bùkún tó ní àríjìṣì lọ́wọ́ rímọ̀rọ̀ ní lórí púpọ̀ rímọ̀rọ̀ ní olórí púpọ̀ ó ti wá nínú ẹgbà wa tó ń ṣe ọlọ́ olu ló di dìde hajj kan wọ́n ẹni tó bá ti ṣe hajj tẹ́lẹ̀ ẹni tó bá ti kan tẹ́lẹ̀ ni kò pọnà na kó tún máa tó hajj lọ́dọọdún máa ṣùgbọ́n kó máa gbẹ̀yí àtúnmọ́ lọ ìmúra lọ́dọọdún ní Ramadan torí pé ìmúra ní Ramadan yẹn sáàdì hajjá ládàtẹ́ yóò rí bẹ́ẹ̀ ládà ni èyí ò ráǹfà náà ti lọ́ mọ́rọ́ ka ìtìkáàfù mẹ́wàá gbẹ̀yìn rọmọdọ́nù ó lóore púpọ̀ láwùjọ ọtí wọn lẹ yorùbá kì í sábà kọ́mọ̀ kí yẹn ráwọn obìnrin kan náà ṣe ìtìkáàfù àwọn ọmọ tó fa o bẹ́ẹ̀ sì lára iṣẹ́ ẹ̀sìn ni kì í sọkùnrin nìkan náà kó máa wá ní jẹ́nà obìnrin náà ó máa wà pàápàá jùlọ tí yẹn bá ti jáde tí yẹn bẹ́ẹ̀ ọkọ kó jẹ́ sí ọkọ bóun náà ṣe ń lọ sí ìtìkáàfù yẹn kíyàn náà mọ̀ lọ ìtìkáàfù kódà káká àwọn ọmọ wa lọ tó ṣe síbẹ̀ àwọn èèyàn aṣọ orílẹ̀-èdè ilẹ̀ tí wọ́n láwọn lọ àwọn lọ fún tọ́rísì tí wọ́n mú yẹ̀wò tí wọ́n wọ́n ọ̀sẹ̀ méjì ní darí so ń bẹ nínú tá a máa ń ṣe nígbẹ̀yìn rọmọdọ́rùn yìí tó rí pọ̀ ń bẹ púpọ̀ lára tó tún wà nínú mẹ́wàá gbẹ̀yìn rọmọdọ́rùn وتحري ليلة القدر والاجتهاد في العبادة في العشر الأواخر بإحياء الليل وإيقاظ أهلك للعبادة في العشر والجد في طاعات أبعد láti máa sẹ́ẹ̀kì fún òru yìí òru ọlá òru tó gbọngbọ́n wájú ọlọ́run ọba òun náà ni òru lẹ́látil qadr òru abiyunni bàbá ara ń fa náà ti lọ́ẹ́sì ká kò sí tó ní ká má lè máa ṣe lẹ́látil qadr lè tara wà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí ò gbọ́yé Laylatul Qadr òru abiyì yìí òru tó tóbi jù wájú ọlọ́run yìí òru tó ṣe wípé kọ́dárù kọ́dárù tá ọdún òru ọlọ́ba máa ń tẹ́tù rẹ̀ ṣe torí pé ìpele bíi mẹ́rin òní tó rọ̀ mọ́ kọ́dárù kọ́dárù èyí gbogbo ẹ̀dá ṣáájú ká tó wálé ayé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ in fact wọ́n ti ṣe àwọn àkọọ́lẹ̀ kan tó ní for good fifty thousand years kóun tó dá sánmà àti wọ́n ti ṣe ìlú àwọn kọ́dàrú kan fún gbogbo ẹ̀dá tí ó máa ṣẹ̀mí lẹ́yìn náà kọ́dàrú èyí tá lò gbogbo lifetime wa òun ni wọ́n ń ṣe bàbá ń bẹ wa lóṣù bákan náà kọ́dàrú tó ju ọdún kọ̀ọ̀kan ìgbà tó lọ́wọ́ tètè rẹ̀ ṣe òun ni fíhà yusrafu kullu amrin hakim gbogbo àlámà rí tábìlù sẹ̀mí ayé gbogbo ìta àti ńlọ́bọ̀ wá láti sìn inú rọ̀mùdọ́ọ̀nù ọdún yìí ní orílẹ̀-èdè ọ̀kọ́dún yẹn lọ́mọ́ ó tún ètò ṣe lórí wa tó wáyé kí nye fòrò yẹn sùn kò tọ́ kí èèyàn fòrò yẹn sùn kò tọ́ kí èèyàn máa fòrò yẹn wo fíìmù kò tọ́ kí fòrò yẹn máa ṣe kéèyàn tẹ̀ láti yí òru yẹn pẹ̀lú sẹ́ ìbádà kéèyàn yè kéèyàn má fi gbogbo òru yẹn kò lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ torí pé àmọ́jọ́ tí ó jẹ ní pàtó nínú àwọn òru yẹn lóògùn mẹ́wẹ̀ẹ̀wà bí ẹ̀ bá ní òru ni tó bá lọ jẹ́ twenty three nǹkan torí pé ń ṣe ọlá àlẹ́ sọ́lá àbùsọ̀lá ó ní ká máa wá bí òwe tá a lò tán lánàá yìí a ti lò twenty one kọjá báyìí àná làwọn twenty èyí làwà ní ọjọ́ twenty one a ti lò twenty one kọjá òru twenty three àwà òru twenty five àwà òru twenty seven àwà òru twenty nine àwà òru twenty nine yẹn ó wáyé nígbà táwọn ìbá di twenty eight á kò òru twenty nine ká tó gbàwọ̀ twenty nine. lẹ́yìn ọba aláǹfà náà ti lọ ìtìká ó di ti àbídí kejì tó rẹ́ tó bá lọ ìtìká òun ti ní opportunity láti wá àwọn òru yẹn torí kò sí tó lọ sí ìtìká kò sí ìbádà náà lọ máa wọ òru yìí nígbà tá a máa nínú àwọn ìbádà tó tóbi ni a fi parí kó máa fi hàn nǹkan náà ni ká gbìyànjú ká wọ òru báálé èèyàn yóò kàn máa harun náà ni pẹ̀lú wàhálà ojú ọ̀sá ẹja gbòǹgbò kájí wọn àná Muhammad sallallahu alayhi wa sallam tó bá ti mẹ́wàá àgbẹ̀yìn yìí tí máa ń wọ́n mi káwọn ìyàwó rẹ̀ lójú ni wọ́n bá sùn pé ha ah, ah, oorun wo lẹ̀ ń sùn lásìkò yìí yóò máa wọ́n mi sí wọn lójú báyìí kí wọ́n lè jí ìdè mọ́ tó mọ̀ pé báálé ti tẹ́ mọ́ wọ́n mi sí lójú pa kó lè dórí rẹ̀ jánlé o ó lè jẹ́ni tí ó kẹ́rù ta pé ah, wàhálà ni ṣebí kìí sọ̀rọ̀ ẹbí náà sílẹ̀ àyíwá mú sí lórí lórí kí mọ́lẹ̀ sùn àti owó sáàtì kọjẹ́ so àníkẹ́yìn wọn ti bá léèyàn lójú àmẹ́kẹ́yìn jí wọn bẹ́ẹ̀ ni àwọn ọmọ èèyàn náà ó yẹ kí wọ́n mọ̀ lásìkò yìí ó yẹ kí wọ́n mọ̀ kódà kó jágbó mẹ́rin àbọ̀lẹ̀ yóò jí wọn sí lọ́tọ̀ jẹ sàfóòrò káwọn náà mọ̀ wípé àwọn òru wọ̀nyí àwọn òbí wa máa ń jí wa lóru láti ṣèbádà fọlọ́run gbogbo àwọn nǹkan wọ̀nyí mo la bùkátà sí kí a fi bá oṣù rọ̀mọdọ́nù lò adọ́lọ́ sọ́nà owó àtàrà lẹ́ẹ̀kan tó bá ti tàdọ́ àti iwájú ilé ìta ṣe lọ́wọ́ ìfọlọ́mọ́ mi ṣe àríwá fún wa ó sì gbà ní ìbádà fún wa. ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àkídà àti ṣàlàyé ní fẹ́rẹ́ lójú ń pa ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àti ṣàlàyé ń ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú zakat ibadatul hajj òun ni ká ogolo hajj níbi lámbáwá alakọ́pù òun intention kéèyàn gbèrò nǹkan kéèyàn nínú ẹ̀mí èèyàn ṣe so nínú òfin tẹ̀sìn wa èyí tí ń jẹ́ hajj ni kó o lérò kó o fẹ́ lẹ́ẹ̀kan ilé ọlọ́run ti lẹ́ mọ́kà láti ṣe ìbáàdà fọ́lọ̀ múlẹ̀ àyè mẹ́ta sí mẹ́rin náà láti ṣiṣẹ́ hajj péré àyè mẹ́ta sí mẹ́rin náà láti hajj ní sùúríyà a ń bẹ̀rẹ̀ àwọn hajj tá ń ṣe ní maka ń bẹ̀rẹ̀ àwọn ṣẹ́ hajj tá ń ṣe ní múná ń bẹ̀rẹ̀ ṣẹ́ hajj tá ń ṣe ní àrọ̀fá ń bẹ̀rẹ̀ ṣẹ́ hajj tá ń ṣe ní àìmẹ́rẹ̀ẹ̀rin náà láti ń ṣiṣẹ́ hajj kò síṣẹ́ hajj tá ń ṣe ní Madina kò sí kódà umura gan náà inú Maka láti ń ṣe umura àìsí umura ní Arọfa àìsí umura ní Muzdalifa àìsí umura ní Muna iṣẹ́ inú ló ma ní Kaaba níbi Ọlọ́run àti iṣẹ́ hajj nìkan là ń ṣe láyè mẹ́rin à á ṣe ní Kaaba yẹn à á ṣe ní Muna à á ṣe ní Arafa à á ṣe ní Muzdalifa so ó fi ń lóore jùlọ béèyàn bá lọ sí Maka kó tiẹ̀ dé mọ́ṣáláṣí ànábì ní gbòòrò Madina kó sì rìn súnmọ́ bí tí wọ́n sin ànábì sí àtàwọn bákìrì àti mò kó sálámà sí wọn kó sì sí náà fìlànà mọ́ṣáláṣí yẹn kó ṣàdúrà olóore ni kò sí lára ṣe hajj wọ́n àbẹ̀rẹ̀ tó bá nù ń lọ hajj tó dájú tó ní ìdí kee kìí ṣe tó gbọdọ̀ gbòdì létí wa káwọn wá wò nígbò pé ó ṣera rẹ gbogbo rìn àjò rẹ dé máka ọ̀tún wá lè dé rárá ó fi ń dáájú kí àti ẹ̀fọ́jú gan ni mọ́ṣáláṣí àná ní gbòòrò màdínà torí mọ́ṣáláṣí yẹn ló tún lóore jù so ká débẹ̀ ká ṣe náà ṣe صلى الله عليه وآله وسلم. نعم، náà mọ́nà ọ̀bá tí wọ́n amágbára ẹ̀ wá àìsí ti fa wà ṣùgbọ́n tó lọ́ba amágbára rẹ̀ wá in kuntum mustati'atan lil hajji fa hajji fa hujji ọmọ ìyá ìbí nínú islam tó bá ní kápá kó ṣiṣẹ́ hajji sí hajji o má dágúndá sí o ní walillahi ala island hijjul bayti man istata'a ilayhi sabila ó ní wọ́ o bá ní ẹ̀tọ́ ọlọ́wọ́ bá ní tó yìn pósì lórí àwọn ẹ̀dẹ́yìn kí wọ́n ṣàbẹ̀wò sí ilé rẹ̀ tí ń bẹ́ gbòòrò mọ́kà ti lágbára àti débẹ̀ kí wọ́n ṣàbẹ̀wò láti ṣèjọ́sìn sí ilé ọlọ́run tí ń bẹ́ gbòòrò mọ́kà tá má ní kápá tabasọ nípa capacity and capability láti ṣe hajj méjì ni financial capacity and health capacity sẹ́yìn bá jẹ́ tó fẹ́ lọ hajj tọ́lọ̀ máa ti bù ní àríṣìkì owó lọ́nà halal tí ó fi lọ bákan náà àlàáfíà ara náà ń bẹ fún bó ti yóò wà ó ti di ọ̀ranyàn fún kó lọ hajj àyàfi tó bá ṣe wípé ọ̀nà ni ò true bóyá wàhálà kẹsíkèjì ń ṣẹlẹ̀ nílùú téèyàn wà tí gọ́ọ̀mẹ̀ntì yàn fi fún yàn láàyè wípé ẹ lọ hajj lọ́dún yìí àbí wàhálà kẹsíkèjì ó ń ṣẹlẹ̀ nígboro mọ́kà ní saudi láti fẹ́ lọ ṣe nǹkan táwọn ìjọba abẹ́ wa sọ wípé àwọn ò ní fáwọn kan láàyè káwọn á ṣe hajj lọ́dún yẹn bí irú ìgbà tí coronavirus ṣẹlẹ̀ 2019 ẹ̀rí pé wọ́n káńtò hajj ti ọdún yẹn yányá àmọ́ tí ò bá sí wàhálà bọ́lọ̀ tó sì yọ̀ǹda sí kí a kò fún yàn ó di ọmọ yàn fún yàn kí yàn ṣe hajj torí pé hajj tá à ń sọ yìí ruknan min arkan al-islam orí kan ló jẹ́ náà orí gun islam hadith ọmọ hadith ọmọ ọmọ kọ́lọ̀ kó máa yọ́nu sí ọtí bàbá rẹ̀ ó ló ń ṣe ọlọ́run wọ́n mọ islam wa lórí orígun márùn-ún òkú márùn-ún shahadati an la ilaha kájẹ́rì pé kò sí ọba kan tó yẹ ájọ́sì fún àyàfi Allah wa anna Muhammad rasulullah káàkì ìjẹ́rì pé kò sẹ́ni tó yẹ àgbà lójíṣẹ́ ọlọ́run tá ń tẹ̀lé níwájú lẹ́yìn nínú ìsìláàmù yìí àfi àná Muhammad sallallahu àwọn ọ̀ranyàn rẹ̀ وإيتاء الزكاة بين كما يزكى والحج يعني كما شيشي حج وصوم رمضان هذا ما بقى رمضان إمام بخاري أتى المسلم هو حديثه هو بقى أنا هذا حديث أبو هريرة رضي الله عنه قل إن شاء الله صلى الله عليه وسلم سويتي العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة رواه الشيخان أبو هريرة قل إن شاء الله عليه الصلاة والسلام صوتي عمرك في مركجي ìtẹ̀sẹ̀rẹ́ ló ń jẹ́ láàrin méjèèjì síra wọn èèyàn láǹfààní ìyẹn ṣe mọ́ lẹ́sìn ó tún láǹfààní àti ṣe mọ́ lọ́dún yìí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké téèyàn ti fi ṣe lọ́run láàrin ìmọ̀ràn ọ̀fìsín sí mọ́rọ̀ tọdún yìí ọlọ́run parẹ́ pẹ̀lú ọlá ọmọrọ̀ yẹn àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ni o kìí tí ń ṣẹbọ tí ò tún bá tó wá ní mọ́rọ̀ pẹ̀bọ̀ rẹ kìí tí ń kó aráàlú jẹ tí ń kó mọ̀lẹ́bí jẹ tí ń kó aráàdúgbò jẹ tí ń so ohun wájú mọ́tò pàkọ́ tí kọ̀ọ̀kan wọ́n ti ní káwọn mọ́ nìkan gbogbo bí táwọn bá kù sí wájú ọlọ́run káwọn sáà ti ṣe ó múra máa wẹ̀ ẹ̀sán jẹ́ ní o gbogbo bí téèyàn bá kù sí wájú ọlọ́run nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àbí kéèyàn gbìyànjú láti tún bá kó ń di ẹ̀ lọ́nà gbogbo ìforíjì yàn téèyàn bá ti pàpà wárùn òkè tó takú lórí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wọ̀nyí tó wá lóun para òun múra ní gbogbo ọdọọdún inú àwẹ̀ ìrọ́ ló ń parí sára rẹ̀ ni àmọ́ ànábì jẹ́ àmọ̀ wípé inú wọn kan sí kejì a máa fa àwọn ẹ̀sìn rẹ̀ bákan náà wal hajju al-mabrur sẹ́wọ́n hajj mabrur laysa lahu jaza'un illa al-jannah kò sí ẹ̀sẹ̀ kẹfí ni ó gbà lórí àwọn àjọ ọlọ́run àfàlìjánná àlìjánná lèrè hajj téèyàn ṣe tó jẹ́ hajj mabrur kí náà kéde hajj mabrur hajj tó jẹ́ asúnmọ́ àti èèyàn ṣe èèyàn kò kí níbẹ̀ tóra àwọn ìmọ̀ wà kò kí gan ní hajj kódà ń báyàn lẹ́rù pé hajj ṣíṣe téèyàn bá lọ hajj lẹ́nu mùsùlùmí tọ́lọ̀ bá ní kẹ́sìn yé èèyàn èyí ó sì sọ̀rọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn hajj tí wọ́n wá yẹn tó yẹ kó jẹ́ pẹ̀sẹ̀ rẹ fún wọn wọ́n tún wá ń tẹ̀sẹ̀ tó lágbára ń bẹ̀rẹ̀ bí wọn fi fẹ̀sẹ̀ ẹlẹ̀ lé kótókò lé tán jẹ́rú ẹlẹ́sẹ̀ bá nílé ìbẹ̀rọ̀ lọ́wọ́ sílẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láti pẹ̀sẹ̀ yẹn kì náà sábà dùn sí hajj kí má nwa mi kan wá arákùnrin kan convertine ọ̀rẹ́ vertine kìí so ògbó ni kìí hajj nígbà tí èmi náà ṣe òun wò mí gẹ́gẹ́ bí bí mo ṣe student tó ń ni kó bọ́ wá bá mi òyìnbó àwọn South Africa yẹn ni ó bá kí mi tán mo rí pé bó ti ń bá mi sọ̀rọ̀ yẹn ó ń gbọ̀n lóhùn mo ní kí ló dé ó ní kò sí pẹ̀lú òun bá sùlá òun wá ti tẹ hajj lẹ́sìn wọ́n ti wá ti tẹ hajj lẹ́sìn òun wá ń bẹ̀lọ̀ tó wọ ọlọ́run tí ó bá fi di hajj sọdún yìí kó ń rápa náà ti lè ìyàwó àtọmọ òun wá. káwọn tó wá sí hajj papọ̀ ó lò sí mú wọn wá wọn bá wọn ṣe ń dé náà nìyí lónìí kò wá ṣe kí hajj tó bẹ̀rẹ̀ ó ní gbogbo dọ́làsì kó òun kó sínú kọ́ọ̀sì òun òun gbé kọ́ọ̀rùn wá sí káàbà láti wá wọ́n sì rẹ owó yẹn pẹ̀lú tó sọnù yẹn tí ṣùgbọ́n tẹ̀ bá yí fálò owó wa bá ti ń sọ yìí ní tó lé ní mílíọ̀nù ní ó lóun ò ní sílẹ̀ kan lọ́wọ́ mọ́ tó wọn ti ẹ̀ fi jẹun àbí tí àwọn òfin jẹun gbèlè tí báwọn ti ṣe hajj ní káàbà wọ́n wá ń bí mílíọ̀nù pé gbogbo mọ̀ tí wọ́n ti ń gba zakat kí n tọ́ka wọn sílẹ̀ kó wọn lọ kọ̀m̀plé fún wọn bóyá wọn tiẹ̀ lóró díẹ̀ fóun kó wọn àtìyàwó àtọwọn káàmù àwọn tí wọ́n ń ṣe lè wò ṣe michael náà wọ́n ń ṣe ezekiel láti wọ́n sọ fún àwọn mùsùlùmí ní wa nínú ẹ̀sìn wa ó burú bí tó bàjẹ́ lára tó ti mùsùlùmí gan lọ ìgbàgbọ́ wa rèé ó burú bí wọn lọ àmọ́ nígbàgbọ́ bí àkídà ẹ̀bọ ń bẹ lẹ́nu wọn ẹ̀bọ lẹ́nu ti wá káwọn fún ẹ̀ṣẹ̀ mùsùlùmí kò a yàtọ̀ irun táǹkì gan kò lápa lára wa kò lápa ní ọ̀rọ̀ sísọ kò lápa nínú kò lápá nínú ìrìn èmi ti rẹ́ni tí ládùúgbò ti wà ló ti ń bí ó ti lọ́mọ ọlọ́kadà kan nígbà yẹn tó súnmọ́ mi dáadáa tètè mùsùlùmí tí mo mọ sábà máa ń sọ̀rọ̀ síláàmù ní tíyẹ̀ tí mo sọ ọmọ ọ̀dọ́ ti wá ló sí ọmọ ìlú kan lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wa ni ìlú tí ò sí síláàmù ń bẹ̀rẹ̀ tó máa ń kílèmù báwọn ìlú sáré mèkìtì báwọn ìlú síláàmù àwọn ìlú mọ́ṣáláṣí ó wá ń bá sọ̀rọ̀ fífi

àwọn afọ́níwàsí wọ́n wẹgbẹ́ òkùnkùn ìmọ̀mù ní ìlú ó wẹgbẹ́ òkùnkùn àfáà arọ́wàsí ó wẹgbẹ́ òkùnkùn ìyá súnà ó wẹgbẹ́ òkùnkùn bàbá súnà ó wẹgbẹ́ òkùnkùn kò sí yàtọ̀ báwọn ṣe ń lọ́sẹ̀ ń gbé wuli tí wọ́n yọ ọmọ olè ìṣùmí náà ń jalè báwọn ṣe ń mú kí ìṣùmí kú sílé ọtún gẹ̀ẹ́jà ẹ̀ẹ́dì pé àwọn ilé ọtún láti mọ̀ pé mùsùlùmí gan ń yọ mùsùlùmí ń yọ òbílẹ̀ jẹ́ jù láàrin àwọn àbá gbónú mi àwọn ọlọ́sìn yẹn máa ń kọ̀m̀pléènì ọ̀mùdọ́rùn yìí àmọ́ ẹ jẹ́ kó di alẹ́ twenty nine kan pé sọ́tà sókú tó ti rí oṣù áà ilé ọtí wà kó fàyà inú wọn máa dùn ní pé ẹ eh, wọn ti wàhálà láti yọ ọjọ́ yìí orí oṣù kan bá kó àpò òṣìṣẹ́ ní ọbọ̀ tí àpòfà tẹnu ń gẹ́jú ní bákan mùsùlùmí ṣe mú àfà náà mú ó dára àwọn kan gbà nínú ẹ̀sìn ti wọn lábẹ́ ìsìláàmù ibi táwọn bá mú sí àwọn tó súnmọ́ lọ́nà ṣùgbọ́n bẹ́ẹ̀ tí wọ́n àgbàjẹ́ tí ń bẹ lọ́dọ̀ wọn tí ò sí lọ́wọ́ tiwa sí láti yàtọ̀ sí wọn tẹ́ bá ń gbọ́ ọmọ yahoo yahoo wọ́n gbé èèyàn wọ́n ń fi owó forí ẹ̀ wọ́n forí ẹ̀ jóògùn wọ́n fẹ́ fi tètè nìkan ẹ̀ máa ń bọ́ ọmọ àfà ẹ̀ máa ń bọ́ ọmọ mùsùlùmí tọ́mọlá márùn márùn gbà mí inú wọn kírísítẹ́nì lè jọ ń jẹ́ yọkan lẹ́rìn kúkú jẹ́ mùsùlùmí ṣòkí níyẹn jẹ́ wọ́n fún èèyàn ní problem ìgbà mùsùlùmí gan nínú ìsìláàmù gan ẹ̀sìn yẹn gan òye wa àgbòfin ẹ̀sìn yẹn wọlé àgbàdájọ́ yẹn wọlé káàkiri èyàn kó wu ìwà kankan ní á torí kó jẹ́ mùsùlùmí ló fi wúrú wà yẹn torí ìsìláàmù kọ́ wọn níwà yẹn kò sí kódà nígbà ní ibẹ̀ gan a kò fẹ́ ríwọ̀ òótọ́ gan lọ́dọ̀ ọtí wọn gan káàdì lọ́dọ̀ ọtí wa tó sì yẹ kó rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́sùn rí lásìkò hajj yẹn àwọn kan iṣẹ́ aṣáwó ni wọ́n lọ ń ṣe lọ́wọ́ lásìkò hajj ẹlòmíì bá tún lọ náà gbogbo Islam gbogbo tí àwọn ìjọba bẹ̀yẹn ní contraband ní bí ká gbóbì kálá lọ tóbi lọ́hùn ọmọ Nàìjíríà ó di dání tó rọ̀ pé lárúbáwá fẹ́ràn òbí gan tó pé òbí yẹn in ti ń bẹ mú òbí òbí wà acidic kí ní ìyẹn bí ìtọ́jú káàkiri gbogbo obì tí ó mọ ní máa kẹ́ ránṣọ́ náírà bí tán bá dán òbí kan sọ̀rọ̀ náírà ni ọmọ Nàìjíríà ó lóbi ẹ̀rọ ọmọ nàìjíríà tún gbé oògùn dání lọ sí hajj ìgbẹ́lòmíì airport ni wọ́n ti gba ogun lẹ̀ lọ́wọ́ tí wọ́n ní tí ò bá ti gbogbo rẹ̀ wò lọ hajj ẹjẹ́ ọlọ́run gbogbo hajj tí ò bá ti ń àwọn yìí àìkò ní hajj mọ̀mọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wọ́n máa ń lọ hajj bẹ́ẹ̀ ibẹ̀ yóò ti lọ yàn àlè alárafa mi arafa wọ́n padà dé nàìjíríà báyìí wọ́n mú lójú páálí tó rí sí gbogbo àwọn kan wọ̀nyí ibà ń bẹnu sẹ hajj èèyàn hajj yẹn ètò hajj mọ̀gbọ̀rọ̀ èèyàn ò lè rí ẹ̀san hajj lára rẹ̀ kàkà bẹ́ẹ̀ ìwòsàn kan láì fi wá jẹ́ ọlọ́run tí ìbá tún bá tó bá jẹ́ ọmọ ìyá mi mìíràn nùsùlẹ̀ fàáfíkí sọ̀rọ̀ tọ́lẹ̀ hajj mọ̀gbọ̀rọ̀ wọ́yẹ̀ kẹmẹ̀yẹ́lì ó láwọn kọ̀ndíṣẹ́ǹsì kọ̀ọ̀kan tí ẹ̀ gbọ́dọ̀ fulfill téèyàn fi ilé hajj mọ̀gbóògùn ṣe àwọn conditions yìí pẹ̀lú ògo ọlọ́run wọn lá máa bẹ̀rẹ̀ sí ń ṣàlàyé tó bá ní ọjọ́ ìfìlẹ́yìn tó bá tún pàdé pẹ̀lú ògo ọlọ́run ìtọ́lásìkò question náà àti tó ẹni tó tẹ̀lé wọn tó kù yìí káfí ṣe ìbéèrè àti ìdáhùn subhanaka walhamdik ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu ilayk